johanu orí kejìlá nígbà tí àjọ̀dún ìrékọjá ku ọjọ́ mẹ́fà jésù lọ sí bẹ́tánì níbi tí lásàrù wà ẹni tí ó kú tí jésù jí dìde wọ́n ṣe àsè kan fún un níbẹ̀ màtá ń ṣe ètò gbígbé oúnjẹ kalẹ̀ lásàrù wà nínú àwọn tí ó ń bá jésù jẹun nígbà náà ni màríà dé ó mú ìgò kékeré kan lọ́wọ́ ojúlówó òróró ìpara kan olówó iyebíye ni ó wà nínú ìgò náà ó bá tú òróró yìí sí jésù lẹ́sẹ̀ ó ń fi irun orí rẹ̀ nù ú òórùn òróró náà bá gba gbogbo ilé júdásì ìskáríótù ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹni tí yóò fi ilé àwọn ọ̀tá lọ́wọ́ sọ pé. kí ló dé tí a kò ta òróró yìí ní nǹkan bí ọ̀ọ́dúnrún owó fàdákà kí a pín fún àwọn tálákà yìí ṣe nítorí pé ó bìkítà fún àwọn tálákà ni ó ṣe sọ bẹ́ẹ̀ nítorí pé ó jẹ́ olè ni òun ni akápò a máa jí nínú owó tí wọ́n bá fi pamọ́ jésù dá a lóhùn pé. fi í sílẹ̀ jẹ́ kí ó fi pamọ́ di ọjọ́ ìsìnkú mi nígbà gbogbo ni àwọn tálákà wà lọ́dọ̀ yín ṣùgbọ́n èmi kò ní í sí lọ́dọ̀ yín nígbà gbogbo. nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn júù mọ̀ pé jésù wà ní bẹ́tánì wọ́n lọ síbẹ̀ í ṣe nítorí ti jésù nìkan ṣùgbọ́n nítorí kí wọ́n lè rí lásàrù tí jésù jí dìde kúrò nínú òkú àwọn olórí àlùfáà bá pinnu láti pa lásàrù nítorí pé nítorí rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn júù ṣe ń kúrò nínú ẹ̀sìn wọn tí wọ́n ń gba jésù gbọ́ ní ọjọ́ kejì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó wá ṣe àjọ̀dún gbọ́ pé jésù ń bọ̀ wá sí jerusalem wọ́n bá mú ìmọ̀ ọ̀pẹ wọ́n jáde lọ pàdé rẹ̀ wọ́n ń kígbe pé. Jésù rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan ó bá gùn ún gẹ́gẹ́ bí a ti kọ ọ pé. má bẹ̀rù ọ̀dọ́mọbìnrin Síónì wò ó ọba rẹ̀ ń bọ̀ wá ó gun ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. gbogbo nǹkan wọ̀nyí kò àwọn ọmọ yìí rẹ̀ ní àkókò ṣùgbọ́n nígbà tí a ti ṣe Jésù lógo wọ́n rántí pé a ti kọ gbogbo nǹkan wọ̀nyí nípa rẹ̀ àti pé wọ́n ti ṣe gbogbo nǹkan wọ̀nyí sí i àwọn ènìyàn tí wọ́n wà pẹ̀lú Jésù nígbà tí ó fi pe Lásárù jáde kúrò nínú ibojì tí ó jí dìde kúrò nínú òkú ń ròyìn ohun tí wọ́n rí nítorí èyí ni àwọn ènìyàn ṣe lọ pàdé rẹ̀ nígbà tí wọ́n gbọ́ pé ó ṣe iṣẹ́ ìyanu yìí àwọn Farisí bá ń bá ara wọn sọ pé ẹ jókòó lásán ni òfo ní gbogbo làálàá yín já sí ẹ kò rí pé gbogbo ènìyàn ni wọ́n ti tẹ̀lé tán. àwọn gíríkì mélòó kan wà nínú àwọn tí ó gòkè lọ sí jerúsálẹ́mù láti jọ́sìn ní àkókò àjọ̀dún náà wọ́n lọ sọ́dọ̀ fílípì tí ó jẹ́ ará bẹtisáídà ìlú kan ní gálílì wọ́n sọ fún un pé. alàgbà a fẹ́ rí jésù. fílípì sọ fún áńdérù áńdérù àti fílípì bá jọ lọ sọ fún jésù jésù dá wọn lóhùn pé. àkókò náà dé wàyí tí a ó ṣe ọmọ ènìyàn lógo mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ yọ irúgbìn kan kò bá bọ́ sílẹ̀ kí ó kú òun nìkan ni yóò dá wà ṣùgbọ́n bí ó bá kú á mú ọ̀pọ̀lọpọ̀ èso wá ẹni tí ó bá fẹ́ràn ẹ̀mí rẹ̀ yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí yóò pa á mọ́ títí di ìyè àìnípẹ̀kun bí ẹnikẹ́ni bá fẹ́ jẹ́ ìránṣẹ́ mi ó ní láti tẹ̀lé mi níbi tí èmi alára bá wà níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà bí ẹnikẹ́ni bá jẹ́ ìránṣẹ́ mi bàbá mi yóò dá a lọ́lá. Jésù bá tún sọ pé ọkàn mi dàrú ní ìsinsìnyí kí ni n bá wí ọkàn kan sọ pé kí n wí pé bàbá yọ mí kúrò nínú àkókò yìí ṣùgbọ́n nítorí àkókò yìí gan-an ni mo ṣe wá sí ayé bàbá ṣe orúkọ rẹ lógo. ohun kan bá wá láti ọ̀run ó ní. mo ti ṣe é lógo náà èmi ó sì tún ṣe é lógo sí i. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn tí wọ́n dúró tí wọ́n gbọ́ ń sọ pé ààrá sán àwọn ẹlòmíràn ń sọ pé. áńgẹ́lì ló bá a sọ̀rọ̀ jésù wí fún wọn pé. ohun yìí kò wá nítorí tèmi bí kò ṣe nítorí tiyín àkókò tó fún ìdájọ́ ayé yìí nísinsìnyí ni a lé aláṣẹ ayé yìí jáde ní tèmi bí a bá gbé mi sókè kúrò láyé n ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ mi. ó sọ èyí ó fi ṣe àkàwé irú ikú tí yóò kú àwọn ènìyàn bíi pé. a gbọ́ nínú òfin pé mẹ̀sáyà wà títí láé kí ni ìtumọ̀ ohun tí ó sọ pé dandan ni kí a gbé ọmọ ènìyàn sókè ta ni ń jẹ́ ọmọ ènìyàn. jésù dá wọn lóhùn pé ìmọ́lẹ̀ wà láàrin yín fún àkókò díẹ̀ sí i ẹ máa rìn níwọ̀n ìgbà tí ẹ ní ìmọ́lẹ̀ kí òkùnkùn má bàa bò yín mọ́lẹ̀ ẹni tí ó bá ń rìn nínú òkùnkùn kò mọ ibi tí ó ń lọ níwọ̀n ìgbà tí ẹ ní ìmọ́lẹ̀ ẹ gba ìmọ́lẹ̀ náà gbọ́ kí ẹ lè jẹ ọmọ ìmọ́lẹ̀. nígbà tí jésù sọ báyìí tán ó farapamọ́ fún wọn bí ó tilẹ̀ jẹ́ pé jésù ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lójú wọn síbẹ̀ wọn kò gbà á gbọ́ èyí mú kí ọ̀rọ̀ wòlíì àìsáyà ṣẹ nígbà tí ó sọ pé. olúwa ta ni ó gba ìròyìn wa gbọ́ ta ni a fi agbára olúwa hàn fún. nítorí èyí ni wọn kò fi lè gbàgbọ́ nítorí àìsáyà tún sọ pé. ojú wọn ti fọ́ ọkàn wọn sì ti le kí wọ́n má bàa fi ojú wọn ríran kí òye má bàa yé wọn kí wọ́n má bàa yí padà kí wọ́n má bàa wò wọ́n sàn. àìsáyà sọ nǹkan wọ̀nyí nítorí ó rí ògo jésù ó wá sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aṣáájú gbà á gbọ́ ṣùgbọ́n wọn kò jẹ́wọ́ nítorí wọ́n bẹ̀rù àwọn farisí kí wọ́n má bàa yọ wọ́n kúrò nínú àwùjọ nítorí wọ́n fẹ́ràn ìyìn ènìyàn ju ìyìn ọlọ́run lọ jésù bá kígbe pé. ẹni tí ó bá gbà mí gbọ́ kì í ṣe èmi ni ó gbàgbọ́ bí kò ṣe ẹni tí ó rán mi níṣẹ́ ẹni tí ó bá rí mi ó rí ẹni tí ó rán mi mo wá sínú ayé bí ìmọ́lẹ̀ kí ẹni tí ó bá gbà mí gbọ́ má bàa wà nínú òkùnkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ọ̀rọ̀ mi tí kò bá pa á mọ́ èmi kò ní í dá a lẹ́jọ́ nítorí n kò wá sí ayé láti ṣe ìdájọ́ ṣùgbọ́n mo wá láti gba aráyé là ẹni tí ó bá kọ̀ mí tí kò gba ọ̀rọ̀ mi gbọ́ ó ní ohun tí yóò dá lẹ́jọ́ ọ̀rọ̀ tí mo ti sọ ni yóò dá a lẹ́jọ́ ní ọjọ́ ìkẹyìn nítorí kì í ṣe ọ̀rọ̀ tí ara mi ni mò ń sọ bí kò ṣe ti bàbá tí ó rán mi níṣẹ́ tí ó ti fún mi ní àṣẹ ohun tí n ó sọ àti ohun tí n ó wí mo mọ̀ pé òfin rẹ̀ ń tọ́ni sí ìyè àìnípẹ̀kun nítorí náà bí bàbá ti sọ fún mi pé kí n wí bẹ́ẹ̀ gan-an ni mò ń sọ